lẹ́nu yusufu wa ẹ lọ ká tó mọ yusufu yìí nípa ọ̀rọ̀ ti ìjà ẹ̀yìn alákọ̀ọ́yà ẹ̀yìn ọ̀rọ̀ ẹ̀yìn lẹ́kẹ́ tuntun ní ẹ̀yìn ẹ̀yìn gbogbo ẹ̀yìn ní àwọn ọ̀lọ́ àwọn afá ti ń yẹ ju rẹ̀ títẹ́ títẹ́ wọ́n ti tún yẹra ní ká yàrá tó ká kẹ́kẹ́ kẹ́kẹ́ wọ́n ní kó lè mú wọn lọ́lẹ̀ sọ pé ẹ kí n wá ipò dọ̀rúrọ̀ dọ̀rúrọ̀ ẹni pé òun rí ẹni tó lè dé ẹ bá wa dùn ọ́ gbogbo àwọn tó tẹ̀lé ọ̀sẹ̀ tẹ̀lé ọ̀sẹ̀ tẹ̀lé kálọ́pọ̀ jù bẹ́ẹ̀ mùsùlùmí tí ẹ dá jù wọ́n lọ rí aláìyá dá jù wọ́n lọ rí tẹ́lá yẹn dá jù wọ́n lọ rí dáná kọ̀lá kò jọ kú àwọn tó tẹ̀lé kú àìlẹ́kùn lọ́dẹ sàkọ̀ ẹ bẹ̀rù ẹ ní tọ́pẹ́ bẹ̀rù lọ́wọ́ jù wọ́n lọ lọ́wọ́ mọ́ ní ìbẹ̀rù rẹ̀ ẹ̀yìn yìí má tẹ̀lé ìgbà ẹ̀yìn yìí àtẹ̀kọ́ jẹ́ ọ̀gá yín àtẹ̀kọ́ jẹ́ gbogbo yẹn èwo láàbù ẹgbẹ́ pé tẹ bá lé agbára láti kàyà bá yẹlẹ bá tẹ bá lé agbára rẹ̀ àwọn ilé ìgbésẹ̀ náà wọ́n bá kọ́ agbárí yẹn tó bá kọ́ àwọn ìrírí yẹn wọ́n ti fà ya láwọn ilé yìí ẹ̀yìn òkú yẹn tó ti jẹ wọn táwọn ilé wọn dèrò à dùkọ́ ti ní ní ìlú làbá ilé ìgbàlẹ̀ bá dé di eh, islamic ẹ̀ lọ́dún muslim party wọ́n bẹ́ẹ̀ ṣe yìí muslim party gbàgbé gbàgbé muslim party sáwọn ilé ìwé làwọn òde rẹ ẹ gbogbo ẹgbẹ́ sọlá gbogbo ẹgbẹ́ sọlá ẹgbẹ́ fẹ wọn àti ṣe wàá gbúra tó tù wá lẹ wọn èdè wọn èdè gọvnẹnu bá wọn èdè gọvnẹnu wọn lo wọn lo wọ́n lu ẹrù sí ọ́dìdè ìhàrà ọ̀pá ọ̀gbọ́dìdè káàkiri. ṣé ìyàwó ilé ẹ̀jì tó fẹ̀lẹ̀ ní ìkọ̀ orí bẹ̀rẹ̀? tó àwọn àmì àwọn sọ àwọn kàlẹ̀ sí àwọn sọ pé àní ẹgbẹ́ pé èèyàn sí àyàpọ̀ alóore àkọ́kọ́ nù ọ̀rọ̀ mọ́mù tó tóbi ni mọ́mù tó tóbi wa ní pé ìtòbi lè mú ìyàn sọ pé mo fẹ́ títí ń jẹ́ ìlú ìgbà wọn kò sí ẹni tó mọ nǹkan yẹn àbúrò nìkan ni. tó ṣé kò fẹ́ ẹgbẹ́ta ẹ rí bàǹtálí bàǹtálí mínísítà ọ̀sán ẹ̀kíní information àfà kọ́tù bẹ́ẹ̀ bámú ní sẹ́nitọ̀ mùsùlùmí ló kún bẹ́ẹ̀ president wa mùsùlùmí ni senate leader mùsùlùmí ni kéde kan àwùjọ àwùjọ mùsùlùmí ni kílẹ̀ kílẹ̀ ìwà ara rẹ̀ fún ẹni tó fi mùsùlùmí àdìkẹ́fẹ́ ni wọ́n ni torí wọ́n ti tọ́ ń kàfàrà yẹn bàtẹ́ bá ní mùsùlùmí ò sí mẹ́ a mùsùlùmí sí mẹ́ mọ́ mọ́ tẹ́lá tó láàlù sí mẹ́ ò sí mẹ́ ṣé túbà tó ní kẹ́ lọ́rọ́ ní ìwé ẹ̀fẹ́ lọ́rọ́ gbé sílẹ̀ wọn yà ní bí ti ta ní tó ìmọ̀ tó ti wá ní pé tó o bá wá rí báyẹn tó kò sí ajẹ́ pé ọ̀fẹ́ bá yé lò wàlá ìlò orí ara rẹ̀ ló fẹ́ bá lọ. tó àwọn mílíọ̀nù táwọn sẹ́lẹ̀tì ń pín lẹ́yìn náà fẹ́ lọ lè pín. o ẹ̀yin olówó tó kó mọ́ yìí ẹ̀yin olówó tí àwọn èèyàn kó mọ́ yìí kàn án lẹ́sẹ̀ muslim muslim party aláì o ẹ mọ́nà lè sọ́ra yín mọ́nà lè sọ́ra yín kẹ́ni lọ́wọ́ ní ibi kìí ṣe bá báwọn lẹ́lẹ́dẹ́ o ẹ ṣe ẹ̀sùn lọ́wọ́ títọ́ náà ní ibi yóò yóò ṣèlú ṣèlú tó nígbà tí wàá rí alùpùpù náà ṣẹlẹ̀ sí ya nínú mọ́nà àjẹ́ ọ̀tọ́ tó báwọn yẹ pé ẹ mọ́ di ọ̀rọ̀ ìṣèlú yìí àbúrò àìsàn ìṣòro rẹ̀ wọ́n bí ọmọ àjẹ́. قل لي نسال الله لما تقول يا عبد الرحمن يا عبد الرحمن بالقمر لا تدخل الإمارة هو نسبي السمير بن أنا بن نفسي هو عبد الرحمن نفسي وقد قلبه وغير الغبن غير الغبن غير الكيامة فبره وإنك إن أحسيتها بغير مسألة أعنت عليها tí a bá wọn bá kàn fún ọ tó o bí ọjà àpọ́ǹtì rẹ ọkùnrin wọn ràn lọ́wọ́ àmọ́ wọn yẹ kí kíkà ọmọ ẹ̀dá tó lò sí ìta bẹ̀. gbàgbọ́ ọlọ́wọ́ lè kó tẹ́ àwọn ọlọ́wọ́ lè lọ apply lọ́ọ́yà ọ̀yà kóta wọn náà ọlọ́wọ́ lè sanwó ọlọ́wọ́ lè sanwó ìgbà pé kẹ́lí ni àwọn ẹ̀dá ra kí ló máa ń pè olùkọ́ra fọ́ọ̀mù ọlọ́wọ́ ti tíkẹ́ẹ̀tì àlẹ́ mi ni mi kíríkà òun ní ṣe láíláí ibò náà ni ẹ̀ńtà yóò ní ìròyìn ìsàlàyé àárín yóò mọ̀ wípé bọ́ abájọ tó fi jẹ́ pé mo tó ju ìṣe ọ̀nà tí ẹ lè gbà àṣeyọrí láti fi tòun òun bá lẹ́kọ̀ọ́. àwọn akẹ́kẹ̀ẹ́ jọ́ta ọwọ́ bá lẹ́kọ̀ọ́ náà wọ́n lọ́wọ́ sàhábà oní àtẹ́lẹ́ ìsàlẹ̀ ìlú àlẹ́ ìyẹn ìlú kéde náà ní kan àwọn mọ́tàlá ti hàn mí wọn bá ṣe ti wá wọn ni ẹni wọn dàgbà tó àná rasulillah ìsọmọ ọsẹlẹ àná wàrà ìlànà ilé ìjà àwọn ọmọ méjì kan àwọn ọmọ méjì lọ́yọ̀ wọn ni bá ṣe wọlé ẹni kan bá ní àmì lórí yàrá tó lọ wà lọ́sùn ìyàwó alẹ́ nǹkan òun akọ́kọ́ àpọ́ǹtì nìkan ní dubai nìkan àpọ́ǹtì àwọn náà àlọ́ إنا لا نراعي هذا من فعله ولا من حرص عليه أواو gbogbo ẹni tó bá ti déèrè pé ẹyàn mi ọlọsẹ kúńtà òbí bìsọlì báyà rà rẹ ọlọmọ tíkẹ́tì àà òbí wà bìsọlì báyà tó hẹ́mà ìsìlámù hẹ́mà kùnà àwọn hẹ́mà ìsìlámù lè ní ìsọ̀rọ̀. òkè mi náà gbẹ́sẹ̀ lè fẹ́ sí ẹgbẹ́ sí àwọn mùsùlùmí wọn tó lọ sí ṣòkò mùsùlùmí lè mú sóòrò tẹ́fẹ́ tí a lè fún náà wọn lọ sí ṣòkò náà wọn lè mú ọ̀sẹ̀ pẹ̀lú yìí tẹ́fẹ́ akọ tó tóbi ní ẹgbẹ́ bá mẹ́lẹ̀ èyí ò rújú àti tẹ́fẹ́ akọ yẹn kékeré rí bí àwọn kékeré lọ́wọ́ à ń bẹ̀ èyí mùsùlùmí wá fẹ́ tẹ́tẹ́ ẹ̀sẹ̀ lọ síbẹ̀ tó ẹni ní ẹ̀ ẹni ní mọ̀ ẹlẹ́sìn tó máa fi àwọn ọ̀sẹ̀ àìjọ rẹ̀ kókò tó mùsùlùmí bẹ̀ mùsùlùmí tó wà bẹ̀. so òun rẹ̀ pé àwọn àdìsí pọ̀ tálẹ́bí tó ń fáwọn èèyàn pé ẹ náà wà ẹ náà wà ipò ẹ náà wà ipò ẹ náà wà délé. so bákan náà ìgbà tí a fún un máa ń ta lẹ́yìn ìgbọ́ bẹ́ẹ̀ akọwárí pé òun tí wọ́n ń ṣe ìjọ ti ti fi islam àwọn ọmọ ìṣẹ́ àlejò ọmọ kéwì ẹ̀yà kọ́lá ní kọ́ àgbọ̀dọ̀ gbàgbé ìṣẹ̀lẹ̀ yẹn àgbọ̀dọ̀ gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ike alẹ́sọ̀ náà ọ̀sánlẹ̀ ọlọ́wọ́ bá fẹ́ fún ike wà nẹ́bí ألم ترى إلى الذين يؤمنون أن هذا هو الذي أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به فيريد الشيطان أن يمسهم ضلالا بعيدا في سورة النساء عليه هو من هو الذي جاء تشكرون في أول الله في القرآن سورة الخلفاء àwọn tó gbàgbọ́ náà sí àtúnṣe àwọn ẹni àmọ́ ìtọ́jú ọlọ́wọ́ ti di pé wọ́n lọ́ọ́ ibi tí rẹ̀ níbi tọ̀ bùn gbogbo jẹ́tọ̀ bùn tù lórí gbogbo ohun tí wọ́n bá fi ń dájọ́ ìwà ìtọ̀ àìsàn àlọ́ àti àdéhùn ẹni tọ̀ bùn democracy tọ̀ bùn tù tó ní ẹ̀ẹ́dùn ilé ẹ̀kọ́ lè jẹ ẹlòmídìí àlòwò tó ti ń bá débẹ̀ ní ìyí padà ọ̀rọ̀ tí ó ti ń gbọ́dọ̀ kárí ní ìfòsílẹ̀ ọ̀rọ̀ tí ó ti ń lọ́wọ́ padà.

ẹni tó bá ti dájọ́ náà ti dájọ́ kìtì ń gẹ́rẹ́ yẹn lápẹjú oníṣẹ́ olè lọ́wọ́ kébì tó o wá gbà pé o dáa ju òfin ọlọ́run gbọ́dọ̀ àdéhùn ká máa dùn lẹ́yìn ìlú ayé mi ò di kékeré ọlọ́kùnrin wọn lọ sí àṣìṣe ìgbà wọn lọ bọ́ lẹ́kọ̀ọ́ pé fà àkókò níbo ní òkúrò wọn bọ́ nínú tó òun náà náà ìkẹ́ òfin ọlọ́run dáa ju ẹ̀ àìríkú padà yìí tó irú ẹni yẹn tó ṣàbùkù sí rẹ̀ kò kí ni kì í kó jẹ tòun yìí. tó kí wọn ní ah, bó la kí àwọn ní ìjọba ìpadà ní ìwọ tó máa ń nìyẹn níta mo àwọn owó bẹ́ẹ̀ yàgò owó bẹ́ẹ̀ ni kọ́mọ jẹ́ bá lọ bẹ́ẹ̀ kọ́mọ yìí ìdájọ́ kéde ìdájọ́ òfúnṣẹ́ ìyá ọ̀pọ̀lọpọ̀ ní islam ọ̀pọ̀lọpọ̀ ń dájọ́ ìkèkèrí ni wọ́n ń dájọ́ ní òwúrọ̀ ẹ̀mẹ́sìtì wà lábẹ́rẹ̀ ẹ̀sìn bá òfin ọ̀sẹ̀ tó ń bá ẹ̀sìn rẹ̀ lọ́bẹ̀rẹ̀ àwọn táwọn alábẹ́ ìjọba democracy nàìjíríà sábà ti gbà títí democracy dà sáàtì gbà pé ìlú òfin ọlọ́run pé káwọn kẹ́kẹ́ ni wàlá ìmọ̀ tòtòrí àtẹ̀sọ̀ náà sọ́jà ìgbà tó lọ bẹ̀rẹ̀ lọ́tà ìjọba kìkì ní wà lókè àlẹ́kùn ńlá tiẹ̀ lọ mẹ́rin wọ́n di àwọn àfa nípa pé ẹni tó wà nínú kẹ́kọ́lá tìfúlá yìí ti rú nàìjíríà yìí ike ṣé mùsùlùmí o ṣé kékeré àbí kò lóore ṣe pẹ̀lú ìdáyọ̀ tó ń lè lélu wọn ẹni wọn ṣe kékeré yìí kọ́lá mùsùlùmí bí wọ́n bẹ̀ kọ́lá fún bá dáwà tí wọ́n lọ fún bá dáwà tí wọ́n lọ bá nẹ́bí kìbìrì ti ń pàṣẹ ẹlẹ́bí tó ń bá dára ṣe lọ wọn wà lẹ́bí òwò àdìdì kó ayé ké ti gọ́ọ̀mẹ̀ntì yẹn pé ní àìjá ṣe ẹ̀ ìgbà tó tó di tó tún lé gan àlẹ́bí tó ṣe kíni àlẹ́bí tó kù fún wọn àlẹ́bí wa lọ sí mẹ̀dínà àlẹ́bí wa dé mẹ̀dínà kan sọ fún wọn pé mo fẹ́ máa dá ìjọba ẹ̀sìn kalẹ̀ ibẹ̀ ní ìdílé ilé ilé rí o àwọn house àti àwọn adúláì ó ṣe kíni ó ṣe bí àwọn àlẹ́bí sọ̀rọ̀ àti náà olóyà olómọ ní pàtàkì jùlọ ọlọ́run bá ẹ̀sìn ọ̀jẹ́ ní gbẹ̀gbẹ̀ wá ṣàlàyé fún wa ní ọ̀dọ̀ sí òwúdú ibi àbá àdéhùn mi ọlọ́run ní blọọkì ní ọ̀rẹ́ fáì. ibẹ̀ ni dáwà sàlàbíyà òwe tó bá ní ó tún náà lèèyàn dáwà tiwa rè é pé àwa ìjọba òṣèlú kí àwọn ọbẹ̀ àdọ́gbọ́n àdọ́gbọ́n ẹ̀dá kọ̀ọ̀tẹ́ bá gbọ́ ẹlòmí nu wọn òṣìṣẹ́ ilé ẹgbẹ́ rẹ̀ ọ̀jáde kọ́ta adékòlè ń gbádùn tó bá rí kòlè ní mánéjì náà lẹ́sùn wà lọ́dọ̀ rẹ̀ ẹlòmí nílé wí ẹlòmí nílé gbéwú ẹlòmí nílé fẹ́ sẹ́yìn nílé lórí ìjọba la yàn ìjọba gbádùn rẹ̀ wọ́n lè gbé wa ti kan jímọ̀ tó bá dùn àti kíní sàlámì tiẹ̀ ti máa máa mọ mẹ́rin mi lára wọn òṣìṣẹ́ rẹ̀ tó bá iṣẹ́ bí oṣù mẹ́rin tí owó ò bá ti wá níbi bí ẹ kó fúlá kò ní rí tọ́lọ́ gbà kò sí pété máa fún òṣèlú sanwó fún ọ kó wò lẹ́fi dé sẹ́yìn ilé tó ń jẹba lẹ́sà náà. ó mọ ọ̀nà àgbà fún àtàkà tiẹ̀ mọ́ ẹni tó bá tiẹ̀ ẹ̀yìn ẹ̀yìn ìdí ẹ̀yìn ẹ̀yìn ìdí òun pé ọlọ́wọ́ bá ń sọ fún ọlọ́wọ́ ẹ̀kọ́ hàn títí ní tí ó yẹ kí wọ́n máa wákàtí wọ ìlú. Òun náà ní pé ká lọ lè máa nǹkan tí ó lè mú àdúgbò nǹkan táwọn ọ̀rọ̀ wáyé. Lọ́sẹ̀ bá ti wọ́n ti kílẹ̀ wá níbi òṣèlú bẹ̀rẹ̀ ti yìí. Wọ́n ní àwọn fẹ́ kí ẹ̀sìn ọlọ́run. Kò múlẹ̀ kíṣẹ̀lẹ̀ ọlọ́run kọ́mọ́ lò lórílẹ̀ kódà ẹ̀rọ ìtọ́jú lè fi sẹ́rù jẹ̀rí máa tàbàrà sẹ́rù pàtó délẹ̀ òun ti kéde wọn àná ìṣẹ̀ríà báwo ni ìdájú rẹ̀ òun náà lọ ìṣẹ̀ríà kankan òun náà lọ ìṣẹ̀ríà kankan ẹni tó sòkòtò rẹ̀ ń dà òun papọ̀ àbá tí sòkòtò rẹ̀ ó dúdú àbíkẹ́ ẹni pé ìbáàdì sámúlẹ̀ lẹ́yìn tẹ̀ yìí tí òun ló ti di òkú nínú ẹni òkú ọlọ́run òfin ọlọ́run tó kéré jù gan ní òdìlú yìí sẹ́ni kankan ò ní ọ́ láyé rẹ̀ tó sẹ́ni kankan ó ti fi ń pressurize rẹ̀ kò gbé kó fẹ́ sí àwọn èèyàn lọ́rùn kò láti lọ sọ ọlọ́run tí wọn ló fi lóde inú ìlú lọ fẹ́ fún ọlọ́run pẹ̀lú pẹ̀lú ìṣẹ̀rí àrẹ ìrọ̀lá àbírọ̀lá náà náà ọlọ́run bá tó àwọn ọlọ́run láti ilẹ̀ àṣàjì àbí ti lóore آية 55 وحد الله الذين آمنوا منكم ووعد الله الذين آمنوا وعملوا الصالحات منكم ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم قل وأنا مشاهدين ثم أوجه يقول títí la yẹ kakele fani náà wọn ọlọ́ni màá fi wọ́n jẹ adarí ayé wọ́n máa lo òfin lé àwọn èèyàn lérí ní òfin ọlọ́run tàmùkàtàmùkà lẹ́rí lẹ́nu kọ́bì gẹ́gẹ́ bí àwọn tó ṣáwájú wọn báwọn náà ṣe darí ayé tí wọ́n ní òfin ẹ̀sìn lé àwọn èèyàn lérí. olúwa ni wọ́n lè yọba jẹ lánàá wọn ni wọ́n lè yọba tì náà nílẹ̀ láwọn ìdí náà wọ́n lè lẹ́gbẹ̀rún fáwọn àwọn àwọn olúwa ni màá wá fi ẹsẹ̀ wọn rinlẹ̀ ẹ̀sìn wọn yóò rinlẹ̀ ẹ̀sìn tó ṣe pé ọlọ́wọ́ bá yọ lókè fún wọn bí kò máa ṣe ẹ̀rọ kìnnà ní bí náà wọ́n ilẹ̀ rẹ̀ kọ́bọ̀ rẹ̀ wọ́n lè yọba ti lánàá kó mi rẹ̀ kó fi yín àmùnà tó ní kò fi ọlọ́kàn balẹ̀ lẹ́yìn ìgbà tí ó ń bà wọn yẹn ni pé religion ẹ̀rù rí ti bú religious solution ló wà fún ayé àkọ́kọ́ níbẹ̀. dẹ́lẹ́yìn náà ẹ tún rí ìsì ìdarí yẹn ni pé kí ẹ tó máa ṣe pé ẹ̀sìn lè wà tébù tí òun jẹ́ pé ilẹ̀ ń control ẹ̀ pẹ́lẹ̀ ń govern ọlọ́pàá ní ẹ tó máa govern govern ẹ govern religious table ní stability ọwọ́ àfọyín bákan náà security wọlé yorùbá ti dáná omi bá ní kófì amúnà ọkàn yóò balẹ̀ ọlọ́wọ́n aṣọ nǹkan bá fi ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ẹ̀rí nǹkan yẹn níta ti kú náà nkolongo fún ọ ní o níta nkolongo yẹn ṣé níta ti rí yà àbùdú nà ní nàlẹ́ ayélujára kú nà ní ṣẹ́ǹfàì kama èyí kama tẹ̀bọ̀ ìtumọ̀ tó fẹ́ bá ti ṣèpè títí dáwà tàwùfíì títà òfin ilé àwọn ènìyàn láwùjọ táwọn èèyàn ìjọ táwọn fún ìlú ilé jìnnà fẹ́ bọ́ ẹ̀wọ̀n dáwà ta ni dáwà ti ta ni ẹ̀dá fẹ́dá mi lóhùn dáwà tó lọ sí ìyàwó nínú ọ̀pọ̀rọ̀ hàn tòun tòun bí dáná sílẹ̀ gbóòsì lélẹ́yìí ibi tá a ti lọ pẹ̀lú rẹ̀ sínú ní kí wọ́n jìnnà sẹ́bọ́ kẹsì ọlọ́run àti ọ̀ṣẹ́ kẹsì ọlọ́run yé wọn àkúídà kó yé wọn ní ìsúnmẹ́ta lẹ́nu tó lọ́wọ́ lọ sílẹ̀. Lẹ́ bá ti fẹ̀ ìbáàdà tí ní ní gidi àánú kó yé wọn tó alùpùpù lọ́wọ́ kan rẹ̀ sílẹ̀. Tó àkìlá alùpùpù lọ́wọ́ kan rẹ̀ sílẹ̀. Wọ́n náà wọ́n pè ní sùúrù aláìdá àkàlàkìyà lọ. Tó gbogbo eléyìí ìtẹ̀lẹ̀ alùpùpù ni wọ́n ti lọ pẹ̀lú sí tọ̀ látara pé kí ni wọ́n rí àwọn dáwà yìí tó tako ìlànà kan lẹ́yìn sọ̀rọ̀ bá wọn àtẹlẹ. tó o ní pé ibi mo fẹ́ kà lága wa òun ló fi àwọn mùsùlùmí ká ń tuntun mẹ́ ẹ̀mí ti káwọn ní kò kò sábúrú mbẹ́ tí wọ́n bá ní rúkú ní òtòtò ìlú. àwọn kan bẹ tó ṣe pé nínú ìdájúlò òfin nàìjíríà ìgbàlá ọjọ́ ní ẹ̀mọ́tò òtòtò ìlú alùpùpù àwọn ẹjọ́ bí tí wọ́n ń ṣe òṣèlú tó ń ṣe àwọn security personnel tí wọ́n ń ṣe òṣèlú ẹ̀lẹ́rú sọ́jà ẹ̀lẹ́rú nígbà tó ń bọ̀ nínú òṣèlú kọ́dà àwọn INEC officers tí wọ́n ti ń ṣe òṣèlú tí wàá ní ẹkùn nígbà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀rọ amẹ́ríkà yìí wọ́n lóde ní sọ́dẹ́gbẹ́ wọ́n á bá bá sí ilé jẹ́ kí ni tí a tó ń sọ̀rọ̀ lẹ́lẹ̀ tó ń tán fẹ́ ni pé wọ́n fẹ́ ká papọ̀ náà lẹ́mọ̀ rí wọn wà ní alùpùpù náà lágbájá kíkú ìtú wọn nù tẹ̀blík alùpùpù náà ni wọn ọmọ ìyá ni wọn náà tó torí pé kí ni wọ́n palẹ̀ wọ́n kó tèlè torí àwọn ẹni yìí yẹ ọtí takùn wọn rí o ọtí takùn wọn rí ọtí takùn tó dúró tẹ bá bí wọn lè fẹ́ pé kí sọmọ ìyá yìí wọn bẹ́ẹ̀ ni ọmọ ìyá àwọn ni wọn torí kí ni torí gbọ́dọ̀ tó tèmi wọ́n fẹ́ já pàtì lẹ̀ muslim party nínú ọkàn yín ẹ̀yin náà ti mọ̀ pé lúbí ọ̀dà nínú ọkàn yín ẹ̀ mọ̀ pé tẹ̀ lúbí ọ̀dà àmì ẹ̀fẹ́ fi wọ́n tó tèmi. tẹ́lẹ̀ ń tẹ̀lọ́ nípa àwọn ẹ̀rọ nípa fásitì ẹ̀ tọ́ra ẹ̀ jẹ́ ń fi ọpọlọ yín ṣeré ń fi ọpọlọ yín ṣeré mo fi tẹ̀ lúbí yín yín ṣeré ọmọ pẹ̀ sí ojú ọ̀nà wàlúwàì wọ́n ti mọ̀ tipẹ́tipẹ́ wọ́n ti mọ̀ tipẹ́tipẹ́ tó tún ní òsì lójú ọ̀nà àbọ̀ṣẹ́ rí ìlórí ìwọ̀n subhanallah tó bá di ẹ tó bá di ẹ tó bá ti dé ní ọpọlọ yẹn tán kò sí tí ò ní kò sí tí ò ní dáa lọ́dọ̀ tọ̀ kò sí tí ò ní dáa tó dáa tán dálẹ̀ bọ́ṣẹ́ rí nìyẹn bọ́ṣẹ́ rí mu tòun lónìí lóhùn tẹmọ tẹmọ káwọn wọn túká yẹn نتعاون فيما اتفقنا عليه ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه ike ẹjẹ ká ń taba parapọ̀ ẹjẹ ká jọkú jọ nílẹ̀ ẹnṣẹ́ gbogbo àlàáfíà láàyè kọ̀rọ̀dọ́wì ọ̀gá wọn ọ̀gá àgbà wọn àgbàlagbà lọ́wọ́ tá a ti sábà yẹn kọ́ láti lọ gan yẹn lọ́wọ́ yẹn tó kú lórí ìdílé yìí kí ni ìwọ̀n gbàgbà bàbá yẹn fúra ẹ̀ náà kọ́ wípé àwọn ṣíà ìfowópamọ́ nìyà ọmọ ìyá àwọn ẹni ìjọba wa pa àwọn tó tó náà táwọn ṣíà tó jọ pé lálọ́mọ ìyá rẹ̀ wà ní àá ìwọ àrí táwọn afáta ojú ń bọ́bá yìí o bí obìnrin ló ti padà rí táwọn afáta ojú ń sọnù ìgbàbàtà ojú àwọn àgbà kò ní nìkan ẹ máa gbọ́ nínú àwọn ìfọ́n ìṣèlú tó ń bí ń bá ẹ̀sìn jẹ́ tó ní tàwọn ojú ni wọ́n ní ibi tí wọ́n ti ṣe ìránù táwọn ẹ̀fọ́ ni láwọn ẹ̀fọ́ lẹ́nu ọgbọ́n ọ̀gbọ́n lẹ́nu wọn ìdí tó ti ń bú àìsà tó ti ń bú ẹ̀mọ̀ tí wọ́n ń bú àbúgbà sílẹ̀ ọ̀dà ìlú tí ò ti ẹ̀bọ́ ń bẹ̀ ní mọ́tàkà ọ̀gbìn ẹ̀fọ́ òdíyà òun wà ní ìlú tí ń bẹ̀ tó jẹ́ nǹkan tó ti àwọn èèyàn bá wọn. so òun ni pé kí alọ̀dẹ̀ máa ipe tí oṣù ní ọ̀gá tí àwọn atajọ́ sílẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ táwọn atajọ́ sílẹ̀ sílẹ̀ sí káàmà kópa níbi ìdílé pé dáwà tàbí ìlànà pẹ̀lú ọ̀la ẹ̀kọ́ tó jẹ́ ẹ̀ka ṣe. bákan náà tí wọ́n fún ojúṣe tiwa náà kí ni ojúṣe wa sí ìjọba nàìjíríà náà tàbí tẹ̀lẹ̀fíà àhàlìsílẹ̀. nǹkan ń jẹ́ ìṣètì tiwa ẹ̀jẹ̀ ojúṣe tiwa òun lè ká fún àwọn tó bá àwọn aláṣẹ rẹ̀ ojúṣe wa nìyẹn kì í ṣe káwá ní wọ̀bẹ̀ pẹ̀lú ojúṣe wa kì í káwá ní wọ̀bẹ̀. kódà ilé ọmọ orí lẹ́yìn fẹ́ yà o lẹ́yìn ìkọ́ àti ìṣòro lòwì àtàwọn tó ní ìròyìn wọn àtàwọn tó ń wọ́ pẹ̀lú wọn ìmọ̀ fẹ́ fẹ́ yà. àwọn àbátan kọ ilé tó ń gan nítawọn tó mọ̀ fún ẹ̀ fẹ́ yà á àbí èdè bí ó àwọn tí ń sòṣèlú bọ́ọ̀mù sọ fún yín pé òṣèlú democracy yìí yìí yìí à òṣèlú tí ọgbẹ́ ọ̀sẹ̀ kú ni o wàláyé ọ̀rọ̀ sọ síbẹ̀ ni a fẹ́ pe àwọn tó ti ní ọgbà sòkòtò lò tó lẹ̀ ẹlẹ́ha ti ń bojú ìdẹ́fẹ́ pé wọ́n dínú àbí ti kankan lọ. tó ẹgbẹ́ lọ́wọ́ ọ̀la ẹ̀rọ ti lọ́dún pẹ̀ ẹ̀rọ kan ló parí. tòun náà ni pé àmọ̀ ṣàdúrà fún wa eléyìí ní ṣe sí àwọn àfa wa ni mọ́mọ́ ahmed mọ́mọ́ ahmed ọ̀há ìjà ti ìjọba mọ́ àdéhùn àfikùnbí náà lọ́wọ́ ọ̀hún àìjá ìjọba mọ́ àìmọ̀tàwá sí lọ́wọ́ tó ò dúró lé tó dúró lé mọ́mọ́ ahmed ní ọ̀yá ẹ̀jẹ̀ káwọ́ ègbò kíkà. ثم تكون صدق ايه لو كان لي او لو كان لنا دعوه مستجابه لدعونا بها لامام عادل ولأن في صلائه صلاح المسلمين قلت له بعضهم من فصلتي كطيب وإمام أحمد بيولو بيني فوق كطيب لن يجب أدعي وكان لبع بيني olóhùn ní bẹ̀rù lọ́rùn fún ilé ara rẹ̀ ẹni tó ń jẹ́ ìmọ̀ọ́mù yẹn ẹni tó ń jẹ́ gọ́ọ̀mù tó wà ní gọ́ọ̀mù wọ́n bẹ̀rẹ̀ òun kọ́ lọ́run kó fi tún ẹni yẹn ṣe kíkẹ́ ni ẹ bá ti dá gbogbo mùsùlùmí ní ọ̀dà ẹ wọ́n ṣàdúrà fáwọn tó ń bẹ níbẹ̀ tàbí àdúrà tàbí ẹ máa ti di ẹ máa ti jálà bí wọ́n ti jálà bí o ẹ máa ṣàdúrà fún ọkọ lọ́run náà mo bá wa tó tó wọn bí kò lè ṣe dáadáa ìkàlẹ̀ fẹ́kẹ̀ ọlọ́wọ́ bá yẹn kankan tó dúró tí gbogbo àwọn tẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n súnmọ́ àpá kan wọ́n súnmọ́ àpá ó tiẹ̀ tún àwọn táwọn láti lọ́dán ṣàjọ ìní ìbẹ̀rù ọdún tó ṣá sáńbù iná rẹ̀ ẹ wo pàtàkì kò wí fún ara rẹ̀ ní wọ́n ìdáfíù rẹ̀ ipe ìtẹ̀mí rẹ̀ tó ń lò ìta ojú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kó tó wá sí nàìjíríà wá jẹ nípa ẹ wo náà ẹ̀wùjọ́ tó lọ bẹ́ẹ̀ tó tọ̀ ní ṣe ìdáfíù kí ọmọ tẹríba fún èrè gbogbo ọmọ tó lù àgbákò ìlú ló ti fúnra wọn yìí ọbẹ̀ ẹ̀ṣẹ́kù rẹ̀ ẹgbẹ́ jẹ́ sẹ́ni ti dàgbé pé padà fi wá ṣébi ọba ọ̀ngọ̀ bàbá kò tó bẹ́ẹ̀ ó bá wò ẹtí wo bí bóyá bí oṣù mẹ́fà sẹ́yìn lè dé tẹ́ńtẹ́ńtì lọ́wọ́ náà lọ́sọ́dọ̀ ọ̀ọ́ ọ̀dọ́ sẹ́gun báwọ́tì tí lọ́lé báwọ́tì ó gbọ́wọ́ fún àgbà kò lò ó kúrò àwọn yìí tí ń bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn èèyàn tó ń bẹ́ẹ̀ lọ àlẹ́ dámẹ́rin torí gbogbo atabájúwájú ọlọ́wọ́ bá ìmúdà rọ̀bì kún tẹ́kítẹ́lì fún àjọta kura wa tòun náà ti pé ẹwu tó ṣẹlẹ̀ sí fàǹtàní òun náà wọ́n bí pé fún fàǹtàní láìpù ló gbádùn jù nínú láìpù rẹ tó ń kọ́ ẹ̀ka òbí àtìgbàdo wà lẹ́yìn àwọn yà á kò sí ah, àwọn ojú lọ́wọ́ ó dùn mọ́ rẹ̀ ó dùn mọ́ rẹ̀ ẹ̀dá kan kí ọmọ lọ sọ́dọ̀ ọ̀dá ìlú bọ́ọ̀lì ọmọ lọ lè kọ́ ọmọ lọ lè bá lójú dúkùn wọn á bọ́ ọ lórí kọ́ ọmọ mi rè é kò gbọ́dọ̀ má lọ ọ̀gá lọ́wọ́ lọ títí o bá ti ń bẹ̀ bó o ti pè wá fún wa lọ́wọ́ rẹ̀ so àmì sàdúrà fún ọ ṣùgbọ́n a ti lọ ṣe ìlọ̀tẹ́ àpò àmọ̀tíwá àtìgbọ̀n tàbá rí àǹfààní rẹ̀ tàbá rí àǹfààní rẹ̀ ẹgbẹ́jọ́ gọ́gbọ́ ẹgbẹ́jọ́ president àmọ̀tíwọ̀tẹ́ àpò tàbá rí àǹfààní rẹ̀ kí ni tó máa àǹfààní rẹ̀ níbi tàbá rí lọ́dọ̀ wọn táwọn lọ́dọ̀ wọn báyìí tọ́wọ́ bá ti rí lọ́dọ̀ gbogbo wa àti kọ́lé rẹ̀ máa ń ṣe òun sí nípa ẹ̀jẹ̀ òkú wà sí òun tí wàá lálẹ́ tiwa àti alẹ́ tiwa àti fún olùkọ́ gọ́fìnà bíi lọ olùkọ́ gọ́fìnà bíi ẹ sílẹ̀ pé oyè òní bẹ́ẹ̀ ń bẹ tí wàá nìkan alẹ́ tiwa àti fún gọ́fìnà ọ̀dọ́ pé tí wàá máa tiwa àti ìlera bíi àyè tí ìdíwà àti ìlànà ìdá yìí ìdá yìí ní ilé wa ìdá yìí àwọn ìlọsìn bá nǹkan báyìí mo fi ń lẹ́nu tẹ́ tẹ́lẹ̀ mo fẹ́ ṣàlàyé fún yín ẹ mọ̀ sí báyìí pa ẹ mọ̀ sí báyìí pa ẹ mọ̀ sí báyìí ma ẹ mọ̀ sí báyìí ma wàláì bójú yẹ ká yé yẹn kílẹ̀ rẹ̀. ẹ̀yẹ́ àtúntò gbòòlù òun ni olóhùn gbọ́ọ̀rọ̀ yìí ní àwọn ọ̀rọ̀ fún ọ̀gbọ́n ìṣọ̀lọ́ ọ̀sán fúlàmì ń sọ pé mọ́n àwọn ẹ̀yà ọ̀sọ̀ ha lẹ́tọ̀sọ́ọ̀nì lẹ́gbẹ̀ẹ́ fún afẹ́ ṣe wá ọ̀fẹ́ fi àkíyèsí aláṣẹ kan anábìrin fẹ́lẹ́ ayé bí ilẹ̀ ohun àlẹ́ àníyàtà ni mọ́ṣẹ́ wà sí ẹ̀mú ní pọ́pílìkì mọ́ṣẹ́ fún ní pọ́pílìkì anábìrin fàlìyà kọ́bí ẹ̀dì gbà lọ́wọ́ wàlìyà kọ́bí máa àwọn ìyá kọ́bí bíi kọ́ wà lọ́wọ́ àwọn ọmọ sí kọ́rọ̀ ìyẹn ni kíkọ́rọ̀ àtẹ́bá tó pọ̀ bẹ́ẹ̀ náà mọ́ tiwa àti òkú lójú àwọn èèyàn ọgbẹ́ dákùnrin lórí lórí tí wọ́n á jọ lọ kọ́ wọ́n ní nǹkan báyìí mo gbọ́ nǹkan báyìí mo gbọ́ nǹkan báyìí mo ní kí n kà kí ìlú mi. Ànábi ni wà á ń kọ̀ bí rà tó bá gbà fàzán tó alhamdulillah. Wà ilà tí o bá gbà ọkọ̀ ní ádà lẹ́bi ọkọ̀ ní ádà lẹ́bi àyè wọ́n ti tún tó tó o ṣe ń tiẹ̀. Níbi kọ́ wọ́n pọ́n rẹ̀ káàkiri mọ́sáàjì àdìsún náà ìlànà mẹ́tọ̀ lọ́sọ̀lọ́sọ̀. Ìlànà mẹ́tẹ̀lẹ́yìn. tó bá wọn àwọn àti wá lórí pẹ̀lú àwọn olóyè yẹn tó kọ́ra tó ṣe mùsùlùmí tẹ̀sí gbọdọ̀ lọ pẹ̀lú rẹ̀ lọ. náà ni ìlànà dáwà sàlàfíà dáwà tó rọrùn sí láyé nínú dáwà ògbójú ìlú. àwọn ìfọwọ́ àlẹ́ rédíò wọn sọ pé gómìnà yìí tó ti ń kí ọjà ẹ̀ẹ́dúgbò kíníkan tó ti ń gbà tẹ̀lé wọn kọ́ra yìí nígbà tó ń jẹ́ kọ́ bá yọ àwọn alẹ́ kù tí wọ́n lẹ́kọ̀ọ́ lọ́yà wọn lọ́la kàbọ̀ tó gbogbo a wọ́n ní wọ́n ti pààyàn mẹ́ta kan àwọn yóò bẹ̀rẹ̀ ee wọ́n pè é wá o fẹ́ gbogbo ọmọ ajá ló ti látara kí látara wá sí ibú yẹn kan tẹ́lẹ̀ lórí ní o tó ojúṣe wa nìyẹn ojú ká máa ṣe wá àti fún wa. الله أكبر so eléyìí oníṣẹ́ wa ti rí nípa bákan náà ojúṣe ẹlẹ́kẹta tí kò lónìí gbẹ̀yìn náà ní ká ṣe sùúrù tó bá ń ṣe ojú ọ̀dà fún wa láwọn mùsùlùmí àwọn aláṣẹ wa ká ṣe ojú ọ̀dà nítorí òdùnmọ́ wa fún wa ká ṣe sùúrù tó bu wọn mọ́tàkùn wọn mọ́jáde mọ́pọ̀tẹ́ ìgbésí wọn kódà bí gọ́ọ̀mẹ́ntì bá ní ọ̀yẹ́mọ̀ pọ̀tẹ́ẹ̀tì náà mo ń sọ lẹ́ẹ̀kan bí gọ́ọ̀mẹ̀ntì bá ní láńgbéjì àwọn atágbọ́n ní kẹ́kẹ́ protest ẹ gbọ́dọ̀ ṣe gbígbá lẹ́yìn pẹ̀lú àwọn ọ̀sẹ̀lẹ̀ ó ṣàlàyé fún wa pé ẹnì jùlọ jùlọ ẹ̀dà ẹ̀dà jẹ̀lẹ́ ẹ̀kẹ́ bọ́lú àbí ìlẹ́yà olóyìn àkẹ́lẹ́ ẹ̀dà ẹ̀dà bọ́lú sọ́ọ́lì wọ́n máa rí wọ́n láwọn ọmọ ẹgbẹ́ ọ̀dọ̀ ẹ̀dáàdà ọmọ sọ́ọ́lì ọkọ̀ máa fọ́ àwọn sọ̀rọ̀ pé áá wọ ìbáàdà kí ló ní tó fẹ́ ṣe dálà ìfún wa nípa ọ̀rọ̀ tó wọ́n láti mọ̀ pé ọgbọ́n rẹ̀ yìí ó sọ láǹfààní látọ̀dà lọ́dún ọ̀gbọ́n ọ̀rọ̀ pẹ̀lú àwọn ni àkàrà tí mo gbọ́ tí mo ti rí pé yóò sẹ́yìn náà láǹfààní ó ní bá ààrẹ rẹ̀ kúrò lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ هنا نقول فيما أخذ علينا أن يعنى على السمع والطاعة إيه كما السلام على شيء كما نرد ولينا فيما انشأتنا ونقرأنا إن كنت موا كنت كما تجوا وعند لا ننازع الأمر أهلا كما تقوى ولا شيء كما ما تفعل فإن شريعة الإسلام èmi ní opponent àti opposition party àwọn àìsàn ogun yẹlẹ tí ẹnìkan ti wà lórí lórí gọ́ọ̀mẹ̀ntì ẹnìkan ti wọlé tí ẹnìkan tó wà máa jáde sáwà ní opposition party islamically ló fún ìṣòro yẹn wọn lábẹ́ náà jẹ́ àmọ́ àlà ọkọ̀ aláṣẹ káwọn bá aláṣẹ káwọn bá wọn fà á káwọn bá wọn fà á alẹ́ ti kọ́ bẹ́ẹ̀ fún wa kọ́ọ̀lì ah ẹ̀yàn ọ̀gá yà ní pé ńlá ń sọ̀rọ̀ ó fúrọ́ọ̀nù sọ̀wà àbí tó bá ń gbé á ìbùdí gbà ní ọ̀làwọ̀ eléyìí ń pa wá láti ẹ̀ka máa gbé. ọ̀bẹ yà wọn láti ṣe ìgbọ́dọ̀ tí o má gómìnà ìdílé àti ọ̀gbọ́n tí o má agbọ́dọ̀ bọ́kẹ́tẹ̀ kó fún ọ àti nínú yàrá rẹ àti nínú mọ́sálásí agbọ́dọ̀ rí ẹ̀ ẹ mọ̀ sí tòun ti bẹ́ẹ̀ náà ẹ mọ̀ jáde lọ́wọ́ lórí o àfikẹ́ bá rí pé fáyín ká tẹ̀lé kan yíyọ sí Àbújá tẹ́wàá lọ lé tẹ́wàá wọ afúnà kí lọ tẹ́wàá da ìjọba tẹ́wàá wọ abẹ́rẹ́ sí ilé ìjọba yìí lọ́dọ̀ àwọn Boko Haram níbi wọ́n dé afúnà kiri wọn ò débẹ̀ àwọn mùsùlùmí náà wọ́n kọ́ máa hàn nígbà kọ́ aláwọ̀ ti gba àdìgbà nìkan ẹ̀dẹ́gbẹ́rẹ́ kan ẹ̀ pé wọ́n Àbújá tẹ́wàá gba Àbújá pé ọ̀ káwọn tó wọn ní bí àlejò fáwọn ní àdéhùn ilé ilé ìlú ẹ̀rí pé àìrí jáde káwọn ti kó tẹ̀sí pẹ̀lú ìjọba kódà káwọn rí ìtọ́jú òkú mọ́ wa tó àbà kan tó di àná ìdè à níjọ láti kúrú dà lẹ́yìn náà ẹsẹ̀ kúrú hàtà tẹ̀lẹ́kọ́wé ní àná ìhàwọ̀ ẹsẹ̀ kúrú bá mi pàdé láti jẹ ìyá yẹn wọn jẹ yín lọ fá àkọ́lá àdéhùn ìlọ́gbẹ́ kó tó kó tó àlejò ní kọ́ra wà ń dọ́ra bá zọ́hara wà á kọ́ra mẹ́lẹ̀ kó gbà ó lọ kọ́mọ sọ́kálárì pọ̀ tí mo gbàgbà sí yọ kọ́mọ sọ́kálárì pọ̀ tó ó wá ní ẹnjẹ bá ti rí ẹ máa mú ẹ máa fún lẹ́tà ó wá ní ìyọ̀ lùkù yìí tó fi bẹ́ẹ̀ náà ẹ̀yìn ìta kọ̀ wá tó ìlànà ìpínlẹ̀ ni ẹ̀yìn táwa ti ń kọ́ntribútì sí òṣèlú lọ àti wọ́n àti fún ọ níbi tá a bá ti rí wọn tá a bá láǹfààní rẹ̀ apàkìtì kìí ti lójú kìí ní òṣèpà kìí ti pẹ̀lú open letter open letter ẹ̀dàpọ̀ open letter to the government àà tó kìí ti bẹ́ẹ̀ tó bá kan náà ẹ wà tó bá máa ní sùúrù pẹ̀lú nǹkan tó bá ń ṣe tí ò dáa wàlúwà ìdáná wa ní contribution tí wàá nìyẹn ní government. so انت مفيدة لك بلغ عني ولو آية so سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وعلى آله وأصحابه ومن والاه نعم ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ bí pé mo sọ pé àwọn tablig wọn kì í ṣe áṣìlè kúnnà ó sì àwọn àwọn ọmọ ẹni kúnnà bàbá lára òun ni pé ilé wọn ti ń jẹ ahadu sunna lákòókò òun náà ní akéda àdìsọ́kà àdìsọ́kà tó kẹ́yìn wọn ní sọ́kòtò kó lóun ọ̀dọ̀ kó lẹ́yà wọn á bí ipe lápòjú ìpè níbo lọ́lọ́run wà kó wá jẹ pé èsì tó jáde lẹ́nu rẹ̀ èsì àwọn oníbúrú sí ni èèyàn ní wọn lọ àwọn ìkòkòtò mẹ́rin wọ̀ yìí a jẹ pé èyí ṣe oníṣẹ́ náà ìdáhùn oníṣẹ́ sí àpínlẹ̀ oníṣẹ́ sí ló ní tó bẹ́ẹ̀ lọ́wọ́ tó ní ṣe pẹ̀lú ànábi kí o ní sálà ànábi kọ́ wa ní ẹni tí ọlọ́wọ́n bá dá látara ìmọ́lẹ̀ ara rẹ̀ ṣògbé tí wọ́n kú sí náà nínú wọn yìí kọ́lá tó tó kòtò rẹ̀ kó jẹ́ kó kọ́ ó tún kúrò ní pé ọjọ́ tó páàkì kó tún gòkè jù bẹ́ẹ̀ lọ ló sọ pé ilé yìí ti wọn ní súnmọ́ ọkọ̀ ọ̀fun ọ̀sùn bí onísúnmọ́ tó àdìtọ́ kàn kì í máa gbé nílẹ̀ ẹni tó ní súnmọ́ tó bá kan náà ìmúra náà ẹ̀ sọ̀rọ̀ àtẹ̀lé tó kì í ṣe tẹ̀síkì nìkan ní yàrá ìgbàsọ̀rọ̀ kọ́lá nígbà kan lọ́dà máa ń kọ́ nígbà kan ní èké ádùmọ̀ kó ń lòró oníláwà ní onírọ̀rùn ọ̀kọ́ ọmọdé tó ó mọ ní ọdún rògbò ó máa ń lúláwà tó bákan náà àwọn náà máa ń hẹ́hà kọ́lá àwọn ọkọ̀ ọlọ́kọ̀ ẹlẹ́hà tó tó ń lọ wà lọ́wọ́ náà tó tó ń lọ tó tó ń lọ ní pé kí èèyàn àkídáyà ìbádáyà gbogbo tó ṣe ìbádà rẹ gbogbo ẹ̀kọ́ rẹ ọjọ́ pàlẹ́ǹtọ̀ lọ bákanáà ìmúra rẹ ọjọ́ pàlẹ́ǹtọ̀ tó yẹ ní ẹjọ́ ojú tó nà parí tó wọ́n lọ àrùn. Thank you ṣẹ̀rí alẹ́gbá oníbílé àti àkókò ayé ní ìlú ẹ̀bá rí pé kì í ṣe oníjàmbá ṣùgbọ́n alákòóso ẹni fi kó ara nǹkan lọ́dọ̀ rẹ̀ àṣepọ̀ ní wọ́n lọ́ra nǹkan lọ́dọ̀ rẹ̀ àṣepọ̀ ní tòótọ́ tó lọ pé ló méjà tó àmọ́ ọ̀ya ẹgbẹ́ bá jọ jòkó ọ̀rọ̀ ìfọ̀pápọ̀ àjọmọ̀ ti dá wà ní ìlú lẹ́nu ṣe ń lọ rí kàkà ìgbọ́fẹ́ kó gbogbo apapọ̀ mọ́ àwọn ẹ̀kọ́ àti mùsùlùmí wọn ni àjọ bí àtàlẹ́ ìwọ́n náà pẹ̀lú dámújú fúnra ẹni nílẹ̀ ọkùnrin àwọn ẹgbẹ́ nìkan ni àwọn àwọn dámújú sámúlà wọn títí wá di pé tí wá ní tí wá tí wá di pé ọ̀rọ̀ ayé mi náà bá tí wá fẹ́ di pé yóò máa dá wàhálà kalẹ̀ ẹ̀rọ àjùmọ̀ fún wọn tòbí ọmọ tí lọ́sẹ̀ yìí ibi à tí n bá da bó ti wá ń ra ráìsì lọ́dọ̀ mi tó bá ti ní ráìsì ń bomi lọ́dọ̀ ráìsì rẹ̀ ń bomi délé yìí ọkàn wa fún ti bá mi bá mi ṣe ráìsì tó wọ́n lọ rọ̀ àyè. Àwọn ìdílé so ọ̀rọ̀ ìbò títì so ó ní ojú méjì lọ́dọ̀ àwọn àpáyé àpá ní ìlú gbígbà ní ìlú necessity lè lébi débẹ̀ àfáàní ní necessity kọ̀ọ̀kan lè lébi débẹ̀ bí tó bá ní ní ìgbò rẹ ní ọkọ̀ fẹ́ lò ní báńkì ọ̀fẹ́ lò fún rẹ ọ̀fẹ́ ẹ̀rọ fún ọmọ ní skul àwọn kò fi dìbò mọ́ bá wà ní torí pé kí ni ọ̀tà àyàwó ẹ̀rọ alẹ́ lè ké sí ní wọ́n lè fi wà ní. وتعاونوا على البر والتقوى ولا تتعاونوا على الاثم والعدوان قل وعليه ما وعليه ẹ̀rọ ayọ́wọ́ lórí bẹ́ẹ̀rù wàtẹ́kọ̀ọ́ iṣẹ́ ẹ̀rọ àti ìbẹ̀rù ọlọ́run àwọn tó wá jẹ́ pé ìbàjẹ́ yìí ẹ̀rọ ayọ́wọ́ lórí ìyẹn bẹ́ẹ̀ lọ́dún tí ó ní mọ nǹkan tó lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ tó wá ní ọlọ́run ló tàgbà tó ní gbogbo délẹ̀ lórí tí mo sọ lẹ́ẹ̀kan wípé afẹ́ akọ̀ àwọn mùsùlùmí ó ṣe ṣẹlẹ̀ táwọn bá tó bí lápòjú ní ti onífẹ́ tọ́fẹ́ ṣe tọ́fẹ́ tí ti ṣe súnà nẹ́bì kí wọ́n ní olùfàrùn bọ̀rẹ́ kọ́lu sí ọlọ́pàá a àwọn kẹ́mìkẹ́ tó dá kúrúngúrú rẹ o lórí súnà ó yẹ ẹni ìkẹtẹ rẹ ṣe mẹ́ ẹ̀yin ló wúlò tó bá dé rẹ̀ fàrùn bọ̀ kẹlẹ̀ ló wúlò fẹ́sìn tó èyí para rẹ̀ nítorí tó yẹ fẹ́ tọ́nà fẹ́ nìkan tó wọn náà ní pé mùsùlùmí kó mọ̀ pé tó wọ̀ wá dìbò kódà àwọn ní ìgbà àbọ̀dé wípé àwọn tí wọ́n tó fẹ́rẹ́ tẹ̀lé àwọn ìgbà pé ìbò àwọn kò lè débi kankan tí wọ́n ti mọ̀ nǹkan lẹ́sẹ̀ ní Nàìjíríà yìí sọ̀rọ̀ gbòkọ́ wọn ò lò ó kí ni wọ́n mọ̀ ádàmú ara rẹ̀ fún ọdún ọjọ́lẹ́sẹ̀ ọ̀rọ̀ so àyè your vote your right uh, kí ni your right your akida your tawakil is your right. Allah. Not

títí yẹ tó kí ọmọ gbòó lọ àmọ́ bá àwọn ẹni yẹ bóyá wà nípò tẹ́lẹ̀ wọ́n wà nípò tẹ́lẹ̀ kan owó sálárì wọn gan-an ó jẹ́ owó tí ó tó tó tó owó sálárì wọn ti ṣẹlẹ̀ tó ṣe ní ìgbà owó rẹ̀ níbẹ̀ tó irú yẹn ló bá fún yàn ní tó burú mẹ́. àmì ẹgbẹ́ náà pé owó olówó náà ní kó owó ní àwọn ọmọ nàìjíríà ní kó àfihàn ló gbà lọ rẹ àbẹ̀tẹ̀ wọn pé tálárì rẹ ní ìyẹn lè gbà lọ rẹ wọ́n lọ rẹ. Thank you náà ètò kílẹ̀ àdìsẹ́ mẹ́nu lọ́nà àgbàdo àwọn oṣù tó ń yọkàn àpò lọ bóyá ìwé ìfà àti ìrẹ́ tó pọ̀ sábà kejì wọn tí wọ́n fẹ́ kí ọ̀ tó ẹnìyẹn wá wà ní orí bùkán ẹ̀yìn ga díẹ̀ lẹ́ńtọ́jọ́ ìmáà tí wọ́n tó wà sọ́dọ̀ ọ̀la ìmọ̀ tó yẹ ìrántí ẹ̀ bàbá ẹ̀ tẹ̀sán yìí. tó wọ́n ẹ̀ tó ṣe fa wọn mẹ́rin ó kàn láti pé á alẹ́ tó kọ́ fáwọn káwọn máa kírun ní àyè tó bá ga ju àwọn jàmá lọ tòun ló wá fàtẹ́yìn tó àdéhùn yìí nígbà wọn fàtẹ́ nípa rẹ̀ pé kò dáa kí wọn máa kírun níbi tí ó bá ga gidi ju ti àwọn ìgbà náà lọ àmọ́ ìyẹn ò túmọ̀ sí pé ó bà ìrun jẹ́ ní kó bà ìrun jẹ́ tó àdéhùn àmọ́rọ̀ bò ní yàtọ̀ nìyẹn tó àmọ́rọ̀ òun ló ṣe ìmáàmù ṣùgbọ́n ìfà òun ló wà lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìfà ló wà lẹ́yìn rẹ̀ tòwúrẹ́ fà lọ́wọ́ fà tó wá ní òun wọn ti oníkó ti fa òun náà ló wá ṣe á ah! ike àlẹ́sọ̀rọ̀ kọ́dà mi ní kí káwọn lọ sí olómi tí ó bá ga náà ìkéde tó gba ẹ̀rọ jẹ́ kò sí lọ́wọ́ fẹ́rẹ̀ sọ̀la àbẹ́ ìkéde àjẹmọ́ tó ń kí olómi tí ó bá jẹ́ déédéé àmọ́ ẹ̀rọ tí wọ́n ti rìn ẹni yẹn bá jẹ́ omi tó bá ti irú yẹn ẹni ní ìṣe wàhálà àdúgbò ni wọ́n ń tàbí wọ́n ti tẹ̀ kírun bẹ́ẹ̀ láti mọ̀ kéde tó báwọn èèyàn ọmọ èrò kí o lọ́kàn ní kíní yẹn ta níbàdí ẹni ló pe níbàdí tó ló fi kírun bẹ́ẹ̀ tó ní ìlú ẹni mọ̀ kírun àwọn tí ẹ bá ní ọgbà nílẹ̀ tó kàn fúláàtì kíní yẹn ló dáa correction والله أعلم Thank you. ìjẹ́ pé àwọn ìfẹ́ láti gba ìtọ́ àwọn ìfẹ́ na oníṣègùn lọ́rọ̀ protest lónìí àbí kọ́wọ́ tẹ̀sẹ̀ torí wàhálà rẹ̀ ní ọ̀dà rẹ̀ tó ní ṣe kòrónà ẹ̀ka mọ̀ ṣẹ́ ń lọ tí bẹ́ẹ̀ nìyẹn di rẹ́bù àwọn ẹni tí rẹ́bù ló ṣe fún wa dúró nǹkan tó gbogbo tí wàá ti dá sílẹ̀ kálẹ̀ inú islam islam ọ̀fẹ́ tó lórí bẹ̀rẹ̀ lọ lè ráìtì ẹni tó bá ń jẹ́ sí ọtọ́rìtì ìfi ẹni tá a fẹ́ràn lé léyìí tó fẹ́ṣẹ́ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdí ẹgbẹ́ káyọ̀ wọlé pé ń tẹ́tẹ́ náà nìyẹn tó ẹ má ti gbọ̀ náà tó tẹ̀sí tó tó tó ṣe ìtọ́rìn tá a bá ti rí gbogbo aburú tó tẹ̀sí ẹ pé òun níbi ẹ̀ ń ta ẹ̀rù kálukú rẹ̀. والله أعلم Thank you múrí. ọ̀kẹ́ wọn bá jẹ́ mo gbá múrí kan nínú orí abúlé ra kìnìkà islamic concern àyè rẹ̀ kan. àbí tó àwọn ìjọ kan ni wọ́n kóra wọn jọ. tòótọ́ táwọn ọmọ ìdìbò pé ó rà ní ìpàdé wọn fi ń wọ́n máa ń kọ nǹkan ni. tòótọ́ wájú pé gómìnà àwọn náà bá ń takò ibi gọọmenti ẹgbẹ́ kaba ẹfọ mùsùlùmí ẹni kí ni kan kọjá pé wọn yẹ wọn jẹ kí ni kan ìkẹkàn kọ̀dá torí pé kí ni ìgbàjẹ́ pé yóò mọ ìfúdéta àwọn mùsùlùmí yóò mọ ìfúdéta àwọn mùsùlùmí àmọ́tọ̀ àwọn ẹlẹ́kìn kan sọ kí ní kan nípa Islam ẹ wá fún wọn létí padà ní oṣù kankan ní oṣù kankan ìgbà wọn ní Islam ní báyìí wọn ní à ah, Islam ní báyìí sẹ́ni àwọn mùsùlùmí ní boko haram ẹ̀rọ àwọn kọ́ àwọn ilé ìwọ̀n bọ́ọ̀lù ní Islam yìí ní kíní àwọn tó wájú pé right lẹ́mọ̀ bá wọn béèrè ẹ̀mọ̀ béèrè right mùsùlùmí lọ́wọ́ gọ́ọ̀mẹ́ǹtì tó tó ti lè dá wàhálà kalẹ̀ lórí ìwé náà kan. tùtù àwọn tó wájú pé ìsìtọ̀ ẹ fún àwọn alágbájá ní ilé ìtàn o àwọn náà àwọn náà ní ìdúró ẹ̀ o lórí kí wọ́n rí ìfẹ́ǹtì nǹkan yẹn ó yàtọ̀ sí wọ́n rí ìsáìtì government. inú lórí ìfẹ́ǹtì yóò kò fún gbogbo mú bẹ́ẹ̀ tó ti kò fún gbogbo mú bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ jáde fẹ́ obìnrin lẹ́yìn àwọn tó wọlé ọkọ fún àti òun ẹ̀yìn níbi ká sọ̀rọ̀ àwọn kọ́ni tó gbọdọ̀ jẹ́ pẹ̀lú ìyọ̀ǹda ọkọ rẹ̀ jẹ́lẹ̀ náà iṣẹ́ yẹn kò kó ìpalára bá ojúlówó iṣẹ́ rẹ̀ kí lójúlówó iṣẹ́ rẹ̀ òun ẹ̀rọ kan mú tó ilé ẹ̀ kó mú tó ọkọ rẹ̀ kó mú tó ọmọ tọmọ bá ti wà. tí nǹkan mi ní ní ìpalára lórí àwọn nǹkan tá a kà yìí bóyá lórí ọkọ ni lórí ọmọ ni àbí lórí ilé irúṣẹ́ yẹn iṣẹ́ bí ọ̀gá. tó bá kẹ́lẹ́ kọ́ máa ń ṣe ìṣẹ̀lá tó mọ̀ ní pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin ìwòlùfún iṣẹ́ bí ẹ̀mí ọlọ́run ń ṣègbè ọ wá jòkó báyìí wọn ni kò jòkó tì kò jòkó tì lẹ́gbẹ̀ẹ́ tàbí wà tí ẹnìkan wà tọkùnrin kan lẹ́gbẹ̀ẹ́ wà nínú nínú ọ́fíìsì tó bóyá bí báwọn ọmọdé máa ń fi ọ́fíìsì àti fàn bí àwọn ọmọdé ti ń yá kòtò kòtò gbogbo bá àwọn ọmọdé wà pẹ̀lú rẹ̀ tó ìjọba àmọ́ wọn wọn wà. Thank you.

na ìbéèrè alákọ̀ọ́kọ́ òní pé ọkọ̀ ọkọ̀ ọ̀hún ìyàwó wà nílé tó ẹni tó pọ̀ ní ọ̀sán òun ìṣẹ́ láwọn àìsàn àwọn tó kù wà ní inú ilé wọn dàbọ̀ tó bí ilé òṣèlú lam ọkùnrin àti obìnrin pàdé ara wọn tó wọn mọ́ra wọn rí tó obìnrin ọmọkọ̀kọ̀ sálámà púpọ̀ ọmọkọ̀kọ̀ sálámà sí ọkùnrin lórí pé kí ni ọmọ mi pé òun gan ni yóò ń ṣe ìtọ́nà ní ààyè pàtàkì jùlọ tí o bá rí àpẹẹrẹ pé ẹni yìí kì í ṣe ẹni pé èèyàn ní mọ́kànlá ìfìsílẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ìgbé tó bá sára ń sọ ẹni wọ̀nyí pé a àbí ọ̀fẹ́ rẹ̀ lọ́rẹ́ sẹ́mi o ìmọ̀ òun sára ń sọ ẹni wọ̀nyí pa ẹni tó bá rí pé kì í ṣe irú èèyàn tó rí báyà tó ìṣòro ìlà sára ṣe tó wà tó sí ìsìnà ẹni tó bá kọ́ sára ń sọ àwọn ìlọ́lọ́lá jù òun lè kọ́ sálámà òun lè kọ́ sálámà sí òun tó òun tó kọjá lóhùn àwọn tó wá tu. pé obìnrin bá rí kọ́kọ̀ọ́rin sálámà sí òun tó wá rí kọ́kọ̀ọ́rin ọ̀bá rẹ̀ lórí ìdínà náà kọ́mọ̀dáwọ̀ kọ́kọ̀ọ́rin àdáhùn gẹ́gẹ́ wọ́n ti kọ́ gbọ́ pé ẹ̀ dáhùn kí ni bẹ́ẹ̀ tòlórí pé òpin ilẹ̀ kìtìnà òun náà ní ìtìrẹ níbẹ̀ lọ kìtìnà nẹ́kọ̀ọ́ tó wọ́n ti sáárà tó وسلام وكلام وموعد ولقاء تفكنا جوجو àfikún ẹ̀ bá ní fọkàn balẹ̀ pé àwọn àwọn àgbà kí ni kọ́mọ kọ́mọ ọmọ tó ó pàdé apá rẹ̀ tó obìnrin jọmọ tó kó apàdé ìsáàbù lójú ọ̀nà àti ìpalamọ̀ ní ìpalamọ̀ wọ́n lọ. bíbí àyàn iṣẹ́ yẹn náà ní bí ń ṣe iṣẹ́ bíbí àyàn náà ní ń ṣe ẹ̀jẹ̀ kì í yàn tó wá ṣe pé iṣẹ́ bíbí àyàn náà ní ń ṣe onígbèdá ni tó ṣe ọ̀pẹ́lẹ́ mi lè dúró kú ṣe pé iṣẹ́ rẹ̀ ó sì ní iṣẹ́ aláàdì lọ́wọ́ tó ó jọ ń bídà àmọ́ ní iṣẹ́ aláàdì lọ́wọ́ irú ẹni yẹn ẹni tó ń dún ní sílẹ̀ tó dún dédé tó bá lóun fẹ́ fún ní ẹ̀bùn àwọn fẹ́ ní tọ́lá pọ̀ fún lè gbà á òun kò tọrọ lọ́wọ́ rẹ̀ olókun tó ẹni yẹn ti ṣe mọ̀lẹ́bí ànábì tó lè ní ọ̀gá àtiwájú pé ọba wò pé níta ni ilé fún mi yìí oní mission ọbẹ̀ fi mú mi ni ọbẹ̀ fi ra ọ̀rọ̀ kalẹ̀ fún mi ni ìròyìn ẹnu ẹ̀gbọ́n gbọ́ngbọ́n kàtà rẹ̀ wọ́n fún kí níbi ní ọgbà lọ́wọ́ mi o wà fún yọba ní fún ọgbà lọ́wọ́ rẹ̀ àmọ́ tó bá tún yẹ ìyẹn lè gbà ọ̀rọ̀ ẹlẹ́kejì ẹni tó ṣe pé òun jẹ́ ní ṣe ìyàwó wa nígbà pé ìyàwó wọ̀ àárọ̀ mò ń lé báwọn kọ́ra ṣíríkù wa ní ìyàwó àwọn oníyàwó kọ̀rọ̀ tó kí ni ẹ̀fẹ́ gbúlọ̀ ọ̀rọ̀ fún ṣé wọ́n gbà wọ́n lọ ọ̀rọ̀ àyè. ní kí ni yẹn àti ìtumọ̀ ìjìmá àwọn olóṣèlú àkùsáwò ọ̀túnà tó wọ́n dẹ̀ lágbára gan tó kéyà olóògbẹ́nu àwọn ènìyàn tẹ̀sírẹ̀ tòkò tó ń gbé ta kò kọ́ra kò sí ìfàǹfà kankan lórí àkùyàwó ìjìmá tó wọ́n lọ wọ̀ àyè nínú àwọn tó ń tẹ̀sírẹ̀ náà ní ìmọ̀kọ́dún tẹ̀sírẹ̀ náà ní wọ́n. Vamos ẹni tí ọba tó lọ́rọ̀ ẹ̀ ṣe rọ́ ni ìrọ̀ ńlá ìgbé ìrọ̀ kékeré ṣé ń dáhùn yẹn sọ ẹ̀ lórí wípé tó bá fẹ́ mú nǹkan sí ọ̀dà wọlé wọ́n lè ní sàwọn ìgbẹ́jọ́ ó ṣe é tó ìrọ̀ àwọn yòókù kájọ wá ní ìrọ̀ ọlọ́run wa aṣọ mi yẹ o kọ́wé ti sọ lórí àwọn ibi tó dèbí ló bá wọn. títà ojú ọ̀rọ̀ wa tí gọ́ọ̀mẹ̀ntì àwọn ojú ọ̀rọ̀ sọ pé òun ṣe pé ọdún kírísímàsì pé ọdún ni wọ́n fáwọn èèyàn lọ́dún dé pé ọdún rẹ̀ wà ní òtúmọ̀ sí pé ọwọ́ àti ìtọ́jà tó sàwùjú kọ́ ni ọlọ́run bá pè ní ẹ̀sìn alukoran àti sunna ní ọlọ́run fún yẹn tẹ̀sán wa òtítà tó bá sọ nǹkan tó bá ta fún ẹ̀sìn ọlọ́run a ní ìgbà fún ìdòdò tó kọ́lọ́kọ́ bá sọ ìlú náà èyí yẹn ìsìn kan sí oúnjẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń tó bá sì ní ẹ̀rí tó ẹgbẹ́ nìyẹn bá lẹ́rìí tó dájú kọ́lá di mólíù lọ parọ́ pé sàwọ́dí ti mólíù wọ́n ti parọ́ irun náà dárí bí sàwọ́dí ti mólíù lọ́dún yìí onídùúró náà ń ṣe tó kọlọ̀kọ́ máa fi kọ́ ìlú rẹ̀ ju báyìí lọ kọlọ̀kọ́ máa ti kú báyìí àwọn tó gbá aṣáájú rẹ̀ níbẹ̀ náà àwọn aṣáájú àwọn ìjọba kọlọ̀kọ́ máa tó wọn ṣe ju báyìí lọ gbogbo àwọn afá kọlọ̀kọ́ máa mú wọn dúró ju báyìí náà. ọmọ oríṣiríṣi oríṣiríṣi kí ni gbogbo ìdáhùn àti ìgbésẹ̀ tó ń bá wọn ní ìgbà ìdá òṣìṣẹ́ òun ló káwọn ẹni tó kúrẹ́ lọ́jọ́ kẹta àbí ìjọ kẹjọ àbí lẹ́yìn ọdún kan àbọ̀dún mẹ́wàá fúnra wọn ló ń ṣe ìrántí ẹni tó kú àbáwọn iṣẹ́ àdúrà fún un gbogbo ẹ̀ pátápátá nídà ìwọ̀n ṣàdúrà fún kù òkú ẹ̀rọ ṣàdúrà fún ní kó ló gba ẹ̀ gbogbo ọjọ́ gbogbo tó ṣe ẹ̀dí tí wọ́n ti la ẹ̀dí fún ẹ̀dí bá tó la ẹ̀dí wẹ̀ ìṣèjúṣe ó ẹgbẹ́ ìgbàdúrà fún ọ láìláì àwọn tẹ̀tẹ̀ tó wá ń dídì tí a fẹ́ kóra wa jọ láti ṣàdúrà kò sí ẹ̀rọ fún eléyìí nínú àkọ́rọ̀ àwọn ìṣúná lẹ́yìn tó fọ́ wọn lọ bọ̀ àyàwó yìí.